amẹ́ni tí ò bá ní jẹ́jọba rere ẹ̀yin jàmọ́ mi tó bá ti dépò tán àwòpá ti débẹ̀ a máa dàgbàdà èyí tí ó máa wọ bàtà á wọ bàtà tó wù èyí tí ó gẹ̀gẹ̀lẹ̀ nínú àwọn obìnrin á gẹ̀gẹ̀lẹ̀ tó wù á wá máa sọ wípé lẹ́nìí a ti wà ń bẹ̀ ná ẹ̀yin tẹ́ ẹ̀ ń tà ń gan-an kódà tí èwo lè bá wa ṣe tó yọrí ẹ sọ fún wa nígbà tí ẹ ti ń jókòó. la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah Muhammadu Rasulullah. ìlàlá ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ ojo lórí ayé lọ ojú Jonathan lọ ṣẹgbẹ́. Allah. ó ju Jonathan lọ. Allah. ó jàjì mọ̀ bí lọ. Allah. kì í ṣẹgbẹ́ Fáṣọlá. Allah. táwa lọ lọ́hùn-ún. ìjọba àgbà Allah ọba tó jẹ́ pé gbogbo ohun tí ọba jọba ó ní fi wọ́n jọba gbogbo ohun tí ó tóbi ò lè dá tóbi àfi gba títóbi lọ́dọ̀ ẹni tó tóbi tí ò tóbi látara nǹkan kan ni. ìwọ làwọn èèyàn wò tí tí tí wọ́n ní gbogbo ọlá tí ń bẹ nínú ayé ó dàbí sìgá mímu ni ẹ̀fà ni ẹ̀fà ni bó bá dijọ́ kan yóò jó tán ọlá ọlọ́run nìkan ni ò ní jájó rẹ̀yìn ọlá tọmọ bá jogún lọ́wọ́ bàbá ajó tán lórí ọmọ kan ọlá tí bàbá bá jogún lọ́wọ́ bàbá apárí lórí bàbá kan ìwọ nìkan lọ láàrẹ òní níbi tí ó parí sí. Allahu Akbar. subu anamandikiri uu. يعلو إلى الأبد سبحان من ذكره يعلو إلى الأبد ṣebí káwọn èèyàn ó lè mọ̀ pọ́ lọ́lá ni ẹ ló fi fọlá ẹ̀ hàn ó pèrè ààrẹ ní musawiru arahami ẹlẹ́yin ìjọba báyìí bá lè ṣètò bíjọba Amẹ́ríkà bá lè ṣètò bíjọba Bírítéènì bá lè ṣètò ẹni kí wọ́n ṣètò kí wọ́n ya etí kí wọ́n ó ya ojú kí wọ́n ó ya ọwọ́ kí wọ́n ó ya ẹsẹ̀ kán wá má yà látara ntẹ́mi ọlọ́run yà kí wọ́n ya nǹkan mi yàtọ̀ sí ntẹ́mi ọlọ́run yà. ṣùgbọ́n àdàmà ìkìrùhù yàlú ìlànà àbàdì. ìwọ nìkan ni musa wírulẹ̀ ààrẹ àmì ìwọ ni ò ní pa fọ́tò kan dé kó o tó yà kan ò ní ní kí bàbá ó dúró kó o tó ya ọmọ ẹ̀ kó tó jọ́ òní ní kíyàwó dúró kó tó ya ọmọ ẹ̀ kó tó jọ òní ní kẹgbọ́n ó dúró kó tó yà á kábí o tó jọ wàá ya gbogbo nǹkan tí ó máa jọra wọn láláì ní ṣẹ̀ṣẹ̀ dúró ẹnìkan kọ́ ẹnìkan ó tó jẹ nìkan. ṣùgbọ́n àná máa ń di kírun. olúwa níbẹ̀ bá mọ̀ mí lágbára ìkànnì yẹn wàá náà mú fọ́ ríjúlí kúrabì ẹ bá wọn doctors léèrè ẹni gbogbo medical instrument tí wọ́n ní ẹni ṣé wọ́n lábẹ́rẹ́ dùnú nínú ẹ̀. olúwa ní gbogbo ohun tí ń bẹ láyé ẹ̀bà àwọn alágbára ǹjẹ́ wọ́n ní dùnú lọ́dọ̀ èmi nìkan ni mufariju li kurabi ẹni tínú ẹ̀ ń bàjẹ́ èmi mo lè múnú ẹ̀ dùn. Allahu Akbar. owó bó ti tóbi tó ó tóbi ni kì í ṣòun nìdùnnú. Allah bọ́mọ ṣe tóbi tó ó tóbi ni ìdùnnú kan ni kì í ṣòun ní ìdùnnú pátápátá. ṣùgbọ́n èmi nìkan ni mo bá rí ìdùnnú kúra bì. díkìrù hó. ẹni tí inú ẹ̀ ń bàjẹ́ èmi nìkan ni mo lè sọ́dọ̀ ẹni tí inú ẹ̀ ó dùn. ìsìlámù di inú làwù láyà kíba lólè wọ̀nyẹ́rà. ìsìlámù di inú làwù láyà kíba lólè wọ̀nyẹ́rà ṣe ìsìláàmù ẹ̀sìn ọ̀la tá a bá lẹ́sìn ọ̀la gbogbo ẹ̀sìn tó bá ti kọ́ ni bá a ṣe ṣayé lẹ́sìn ọ̀la. àdínú lẹ́dí láyà ń sí mu ṣùhúnà ayat láìsà bí dìínì ẹ̀sìn tó bá jẹ́ pé ọlọ́run nìkan ní kẹ́ẹ̀sìn ló wá sọ tí ò bá sọ ń tá a fi ṣayé tí ò bá sọ bá a ṣe láyé tí ò bá sọ bá ṣe ṣayé kì í ṣẹ̀sìn. Islam wá sọ fún wa bá a ti ṣayé náà bá a ti lo ayé náà bá a ti máa ṣe nínú ayé ó tún wá kọ́ wa bá a ti ṣẹ̀sìn. Allah ìyẹn ló fi já pé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run kó dẹ ní ìgbà míì lẹ́yìn ẹ̀ ìsìláàmù di Islamu di lọ́wọ́ láàyè kìbà ló lọ́gọ́ ìran. ẹ̀sìn tó kọ́ wa ètò tíjọba ó ṣe fún ìjọba ètò táwọn aráàlú ò ní fún ìjọba ẹ̀sìn tó bá kọ́ wa létò tíjọba ò ní fún ìlú létò tílù ò ní fún ìjọba ìyẹn lẹ̀sìn ẹ̀sìn tí ò bá ti kọ́ wa létò ara wa tí ò jẹ́ ká mẹ̀tọ́ tá a ní tí ò jẹ́ ká mọ̀ tá a fẹ́ ṣe kì í ṣẹ̀sìn ó wá mùsùlámù wá kó lè bá jẹ́sìn kó má jẹ́sìn nìkan lásán kó tún lè jẹ́ mọ̀nà ẹ̀yin èèyàn wa ní nàìjíríà kàfà uzinan. kàfà uzinan. anel hayata mariratun. ó yẹ kó báyàn lọ́kàn jẹ́. kàfà uzinan. àló yẹ kó dúnyàn dénú egungun. kàfà uzinan. ó yẹ kó mú omi lójú ẹ̀dá. anel hayata mariratun. bí ayé kan táwọn èèyàn kan ti ń lò bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní nàìjà tó jẹ́ pé owó kékeré ni wọ́n fi kọ́lé nínú ẹ̀ owó kékeré ni wọ́n fi ra mọ́tò nínú ẹ̀ owó tíntìní nínú nàìjíríà yẹn o ni wọ́n fi jẹun nígbà kan rí ayé táwọn azikiwe lò ayé tí amadu ọmọ bello lò ayé táwọn lọ́wọ́ lò ìlú tí wọ́n ti ń jẹ̀gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ rí ìlú tí wọ́n ti ń jáde yẹ gọ̀wánì rí ìlú tí wọ́n ti ń jẹun kú bẹ́ǹsì rí ìlú tí wọ́n ti ń lò wọ́wọ́ rí àlóyẹ kó bà wá lọ́kàn jẹ́. anani aya tamari ẹ̀rọ̀tún. pé ìlú tó ti dùn nígbà kan ló wá kan gógógó ni ò ṣe fi sẹ́nu mọ́. oúnjẹ nàìjà ò ṣe fi sẹ́nu mọ́. ilẹ̀ nàìjà ò ṣe tọ́ mọ́. ilé nàìjà ò ṣe kọ́ mọ́ ọkọ naija ò ṣe é rà mọ́ ó di kára tó kún bọ̀ ṣé kò yẹ kó báyọ̀ lọ́kàn jẹ́. àwùsì náà. ìbànújẹ́ ló yẹ kó jẹ́fẹ́ ni tó bá mọjọ́ ọ̀la. ananira ya tamari atun. ẹni tó bá ti rojú àná nàìjíríà rí ti bá ń rojú èní ó dẹ̀ yẹ kó sunkún pé báwo lójú ọ̀la bójú àná ṣe rí kọ́ yìí. ṣé gbígbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba kan ní. ṣé gbígbà kan tẹ́lẹ̀. tanná ní nàìjíríà bá a ṣe fẹ́. àwọn tanná ní nàìjíríà bá a ṣe fẹ́. abẹ́yìn kọ́ yìí ẹ̀yin bàbá tẹ́ wà nínú ẹ̀ngbà náà kọ́ yìí. à ń lomi ní nàìjíríà bá a ṣe fẹ́. à ń lomi ní nàìjíríà bá a ṣe fẹ́. kò tẹ́ ẹ ṣí ẹ̀rọ tómi yọ bá a ṣe báyé nìyẹn bí wọ́n ṣe ń ṣayé nìyẹn à ń jẹun ní nàìjíríà bá a ṣe fẹ́. à ń jẹun ní nàìjíríà bá a ṣe fẹ́. ayé kọ́bọ̀ sílé ayé sílé kọ́bọ̀ tẹ̀yìn rán mọ́ lọ léèwé ó níye tẹ́ gbélé wọn lọ́wọ́ ó níye tíyàwó fún tọkọ fúnyàwó ẹ̀ kó fi ṣe bẹ̀ wọ́n á jẹ́ jẹ́ jẹ́ wọ́n á tún ṣe àṣedá ọbẹ̀. Allah ayé yẹn ló wá di ń tà lé mò ń lọ sẹ́nu mọ́ one thousand níjọjúmọ́ five thousand níjọjúmọ́ ayé tó jẹ́ pé níjọ́ tówó kéré nínú ẹ̀ ó ṣeé ṣe nǹkan níjọ́ tí ò tí ì di bílíọ̀nù níjọ́ tí ò tí ì di mílíọ̀nù níjọ́ tí ò tí ì di tírílíọ̀nù owó níyì ní nàìjíríà níjọ́ náà wọ́n ná pọ́ùn ẹni tó bá ní pọ́ùn mẹ́wàá ẹni bá lógún pọ́ùn ẹni lọ́gbọ́n pọ́n yóò sì máa ṣe tó ní three hundred million ṣe nísìnyí. Allahu Akbar. ṣé kò wá yẹn kó báyàn lọ́kàn jẹ́ ni. káfá àwùsínà. olóye ńlá ti sunkún pé báwo lọ́la. káfá àwùsínà. ó yẹ kó báyàn lẹ́mìí jẹ́. anali aya tamari era tun. ṣé báyé tó ti ṣe é ṣe tẹ́lẹ̀ táwọn èèyàn kì í fẹ́ lọ lùmí nínú ẹ̀ làwọn èèyàn ń tòrútòrú jáde. Allahu Akbar bọ́mọ nàìjà bọ́mọ nàìjà ò bá rí fisa gbà á dẹ̀ wọ mọ́tò lẹ̀. Allah. ayé tó ti dùn tẹ́lẹ̀ tí ò sókù ebi ní títì. káfa àwùsí náà. ó yẹ kó bani lọ́kàn jẹ́. káfa àwùsí náà. ó yẹ kéèyàn ó sunkún ẹ̀mí. àtàlẹ́ àyà àtàmọ́lẹ́ ìlà tuntun. àwọn bàbá onílé pẹ̀tẹ́ẹ̀sì èló lẹ fi parí ẹ̀. Allah. ẹ bá ń bi wọn onílé pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n ti kọ́ ní bí ogójì ọdún èló ni wọ́n fi yọrí ẹ̀ kò tówó sìmẹ́ǹtì kan nísìnyí ṣé báyìí ni ó ti máa ń lọ ni bẹ́ẹ̀ ni ó ti rí nìyí ni ló ṣe ń rí lọ́wọ́ ìbọn bá rí lé ní kílọ̀ la bẹ́ẹ̀ bá lè sunkún àná bẹ́ẹ̀ bá màná kí wọ́n bá sàná fún yín bójú nàìjíríà ṣe rí tẹ́ ẹ bá ń mè ní lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ sunkún ọ̀làálẹ̀ àwọn ọmọ tiwa kí ni wọ́n ó dé bá a sórí sọ́bsidì yìí làwọn ọmọ ọmọ gbé ni orí ká lẹ́kọ̀ọ́ ká mẹ̀kọ́ ká jáde ẹ̀kọ́ ká má ríṣẹ́ ṣé bá ti máa lò lọ nìyí síná. olúwa ni ẹ kó rán wọn létí innal hummata la tasihu ayé ò lè da illa bi àfẹ̀yàn mẹ́ta ló lè jẹ́ káyé ó dáa gbẹ̀yàn mẹ́ta bá ti yọ kúrò nínú ayé ojú ayé ò ní dá mọ́. Allahu Akbar. àkọ́kọ́ ni waliyyun ni adilun olórí ìlú tó fẹ́ ṣe déédéé àṣeyà nǹkan mẹ́ta ló ń jẹ wá wàlíyó ní àdìlú olórí ìlú tó fẹ́ ṣe déédéé tóun ò ní wà nínú iná káwa wà lókùnkùn Allah tóun ò ní máa mú mi káwa ó máa rómi mu tóun ò ní jẹun káwa máa rò ń jẹjẹ ó dìjọ́ tá a bá ní ẹni tó ṣe déédéé ayé ó da náà ẹlẹ́ẹ̀kejì ní alimu náà sẹ̀hùn ó dìjọ́ tá a bá lẹ́ni tó lè ṣèkéde tó lè sọ fáwọn tí wọ́n tóbi lẹ́ni pé ẹ tóbi lánàá. Allahu Akbar. ọmọ nìyín lánàá bẹ́ẹ̀ bá di bàbá lẹ́ni bẹ́ẹ̀ bá di pẹ́sidẹ́ǹtì lẹ́ni bẹ́ẹ̀ di sẹ́nitọ̀ lẹ́ni tẹ́ ẹ wà lásán fún ẹ̀pù lẹ́ni tẹ́ ẹ di gọ́vnọ̀ lẹ́ni ọmọ nìyín lánàá ẹni tó ní ẹ máa ní dàgbàsókè sí ìgbésí ayé ọlọ́lọ́hún. Allahu Akbar. bẹ́yìn bá jẹ́jọba yín bá tẹ́ ẹ̀ bá ti bá àfa mọ́ṣáláṣí àfa church tó fẹ́ ṣe wáàsí tó fẹ́ fi fà àwọn ìjọba padà kí wọ́n má bàa lọ nú kòtò ìlú yẹn ò ní pẹ́ bàjẹ́. Allah. ẹlẹ́ẹ̀kejì ni amílù mukhlisuni gbogbo ìlú tẹ́ ẹ bá ti wọ̀ láyé tẹ́ ẹ bá ra àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n fẹ́ ṣe mímọ́ fúnjọba ẹni ìjọba kó o lé lọ́wọ́ látòkè bí ẹ lọ fi ṣèjọba àbílẹ̀ ẹ fi ṣèjọba àpínlẹ̀ ẹ fi ṣètò sínú ìlú táwa kówó lé wọn lọ́wọ́ tí wọn kówó wá fún wa níjọ́ tẹ́ ẹ bá ti bá nínú ìlú ìlú yẹn ò ní tó ìyá mẹ́ta tó kọ́kọ́ ń jẹ wá ní nàìjíríà nìyẹn àríwá líyún ní àdìlún olórí tí ó ṣe déédéé tó fẹ́ torí ọlọ́run ṣèjọba tí ò fẹ́ torí pátì ẹ̀ tí ò fẹ́ torí pátì ẹ̀ abirú ẹ̀yà àbí tó ti wá ọlọ́run wá ní wa nàbì báwọn ìjọba yàn bá létò ìlú nàìjíríà ó wá dìlú táwọn èèyàn ó ti jí tí wọ́n kọ́kọ́ bú sẹ́kún Allahu akbar irú kádàrá wo leléyìí àwọn èèyàn á káwọ́ lérí ẹni tí ó bá bú kádàrá abu ayé tó wá pé ru ayé játijàti wo ló ń wá ẹni tí ó bá báyé tó wá abúlù tó wá pé irú ìlú wo ló ṣìyà ẹ̀yin èèyàn mi èwo wá ní ọ̀dà níbẹ̀ kádàrá la yàn pé látọ̀run ní ọmọ nàìjíríà àbáyé la ṣì wá ayé la ṣì wá ní abílù la ṣì yà tá a bá ti rí dáhùn fún mẹ́tẹ̀ẹ̀ta á mọ̀ ṣòro ti ń ṣe wá á mú oògùn tá a fi sí i. ẹgbọ́n ẹ̀yin èèyàn kádàrá ni ó dá ní àbáyé ni ó dá mo ń bí ọmọ nàìjà ṣé kádàrá la yàn pé ni ẹ bá ti jáde rí nínú ìlú yìí lọ́ọ̀lú mi yóò rí àwọn ọmọlábí yóò ṣe kí ni. yóò rí àwọn ọmọlábí. àwọn tí wọ́n wáyé tínú wọn dẹ̀ ń dùn pa wọ́n wáyé ọmọ nàìjíríà wá dolókè ó dolókè méje àwẹ̀ tọ́lọ́wọ́n rán ní chọ́ọ̀chì àwẹ̀ tọ́lọ́wọ́n ọ̀bẹ nínú mọ́ṣáláṣí ṣé yẹn ni wọ́n fi ń ṣayé ni àwa adaládùá adaláwẹ̀ adẹni tó jẹ́ pé kò lè dáyé gbé mọ́ láláì jẹ́ pòun níṣòro àníṣe kádàrá ni ó dá ní àbáyé ní òdà ṣèlú ní òdà ni àbíjọba láòní. ṣèlú ní òdà ni àbíjọba láòní. àníṣe ṣe kádàrá ní òdà ni àbáyé ní òdà ṣe kádàrá ní òdà ni àbáyé ní òdà. abala òní. àṣé kìí ṣe kádàrá tẹ́ ẹ̀kọ́ ni ó olóríire ọmọ nàìjíríà wa fẹ́ dolórí burúkú njẹ́ ọlọ́run ti dẹ́dá lọ wọn pẹ̀lú oríire kò dẹ̀ lè dorí burúkú àfi torí yẹn bá ṣe kò ń gẹ́ nǹkan mẹ́wàá àkọ́kọ́ ni nínú tó lè ṣe kò ń gẹ́ oní albayi atulfasida albayi atulfasida. Al environment tí ò fararọ ìlú tí ò fararọ bólórí ire bá ṣe kòńgẹ́ ìlú tí ò fararọ tí ọba ṣọ́ra á fẹ́ dorí burúkú. Allahu Akbar. àṣejọ́ tọ́lọ́mù dá gbogbo ọmọ nàìjà tó dá yín lólórí ire ni àwa forísọ lùtòun náà lórí ire àmọ́ tí ò síjọba tí ó forí ire kálukú lé lọ́wọ́. Allahu Akbar. olúwa níjọ́ tí mo dá yín tán nínú wúmọ̀ àtúlẹ̀ akídà nǹkan márùn-ún téèyàn gbọ́dọ̀ ńlá ti mọ̀ pé òun ni kádàrá òun olúwa ń sọ fún ànábì nínú suratu Hud. sallallahu alayhi wa sallam. pé alifilaro kìtàbù kùkìmọ́tì ara àtùhù. àwùdùbíláì mi ń ṣì dátì lè fa kiri àwùdùbíláì mi ń fùjá àti ìlmọ̀ òtì àwùdùbíláì mi ń sú ìlmọ̀sírì. àpàlà sí gbogbo ọlọ́mọdé ó pẹ́ láì ní marídìí rọ́jí mi màtírù bisimilayi rahamani rahim. ọlọ́niwọ̀ muhammed. alif. eléyìí ni ìdáhùn sí ìbéèrè táwọn ọmọ nàìjíríà ń béèrè pé ṣé kádàrá làwọn ṣìyàn. alifula. àbáyé làwọn ṣì wá. báwọn ò bá ṣe ayé wa àbí ìlú làwọn ṣìyà. ukimati àbíjọba làwọn ò ní. ayatuhu. bẹ́ẹ̀ yẹn bá ti màrùn tó bá ní amóògùn ẹ̀ fusilati min ladun akimene kọbi. olúwani wa nabi ajabrazaki olúwani alukuraanu yadulukum aladaikum wadawaikum alukuraani nìkan ni ìwé tí yóò mọ ju àwọn èèyàn níwe kí láàrùn tán ní kí lóògùn tán lè fi sí. ṣèjọba la níní ìlú yìí ni ó dáa ní àbáyé gan ni ó tiẹ̀ dáa tí nàìjíríà ò fi dáa àbí kádàrá àwọn ọmọ nàìjíríà ni dá látọ̀dọ̀ ọlọ́run wá ọlọ́run níjọ́ tèmi ọba ètò ń ṣètò ètò gbáyégbádùn ni mo kọ́kọ́ ṣe mo lẹ́yìn èèyàn kẹ́ tó máa ń lọ ayé yóò mọ̀ tí ikùn mọ̀tá ani asana ìlà ajali musamman. wà á ní sáàjì fìrú rọ́bà kún. ọlọ́run ní nínú màá tulẹ̀ akídà nǹkan márùn-ún tí mo yàn mẹ́dàá mo ní allah ta abudu illallah. allah lẹ́nu àwọn òjíṣẹ́. ta abudu illallah. olúwalẹ̀ gbọ́dọ̀ san nìkan kankan tẹ́ ẹ bá dáyé jè mí adáyé ṣètò fẹ́ni tó fẹ́ gbáyé lọ ení nìyẹn. ìnáni làkún mi ní fún nàdìrún wà bá ṣe. ẹ bá mi bára nàìjà ǹjẹ́ lọ mọ́ṣáláṣí lọ ṣọ́ọ̀ṣì ṣé torí ọlọ́run Allah àbí torí kíṣẹ́ rẹ̀ ó lè bá lọ wájú ọlọ́run níbẹ̀ bá dáyé nínú ètò ìgbáyé gbádùn ẹ má sin ẹnìkan kan àfẹ́mi. ó ní wa anistagfiru rabbakum. wa anistagfiru rabbakum. mo ti mọ̀ pé ẹ lè wáyé kẹ́ ẹ má ṣẹ̀ láwùkánná ti dùnú bùtàfúhù pé bí ẹ̀ṣẹ̀ máa ń rùn bí lọ́fíńdà ṣe máa ń rùn ni máa jẹ́ aláṣà àdùn àdà ẹnìkan ò ní jókòó tẹ́nìkejì ẹ̀ ọlọ́run níbẹ̀ bá dáyé tán ẹlẹ́ṣẹ̀ ní yín mo ti mọ̀ yín tẹ́lẹ̀ èmi ni ẹ wá foríjì fún ó méjì súnmọ́ túbú ilẹ̀ yìí. súnmọ́ túbú ilẹ̀ yìí. ẹ̀dá kúkú nìyí adẹ̀ ti dá yín lọ́lẹ̀ bẹ́ẹ̀ bá wá ṣe tí mi ò fẹ́ tán èmi ni kẹ́ ẹ tú bá wá sọ́dọ̀ ẹ̀ ó di mẹ́ta nínú umar atulẹ̀ akida. yóò ti kún mata anahasana. ọlọ́ni tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ nínú sọ́ọ̀tù olúwa ni màá fún yín ní ayé ìgbádùn gbà ìgbádùn tẹ́ ò gbà nínú ayé títí dọjọ́ alẹ́ yìí ajalin musamma. ajabasaki abẹ́ wètò kádàrá olúwa ni màá fún yín ní ètò ìgbádùn gbáyégbá títí dijọ́ ọkù yín. Allahu Akbar. ibo wa ni ètò gbádùn yẹn wà ibo lè tó gbádùn ẹ̀mí wà ibo lè tó gbádùn owó wà ibo lè tó gbádùn fọkànbalẹ̀ wà ẹ sọ ní nàìjà. yóò máa ti ikú. olúwa ni màá fún yín gbádùn. màtá àná àṣà náà olúwa ní ìgbádùn nìkan kọ́ ordinary ìgbádùn kọ́ ìgbádùn tó dáa ẹ bá lé láyé ni ẹ bá wọn kọ́ nínú ẹ̀ gbogbo nǹkan gbádùn ayé ni màá fi ṣègbádùn fún yín ìkan nínú ìjọ̀gbọ́n ayé ó wá sọ wípé anabi sọ wípé sallallahu alayhi wa sallam ilé ayé yìí dùn ó dáa olùwádẹ fẹ̀yìn èèyàn ọbẹ̀ ó fi ń ṣàrólé síbẹ̀. Si ibẹ̀ láti mọ kádàrá pé gbogbo ẹni tó wáyé kádàrá gidi ló yàn. àlà alam kátọ́rí kí mu abadatin ayé wa dàbí títì tí wọ́n ti kùn lọ́dà táwa tá a fẹ́ gbébẹ̀ ó tó dé fawailun liman yaktasibu alayhi alil fasad. Allah. ẹni tó bá wá dáyé tán tó wá jẹ́ pé ojú ibi tiẹ̀ wà ó wá ń lò ó lọ́nà ọ̀bàjẹ́ ó ní kẹ́ ẹ pè ayé nàìjíríà aṣáwọn èèyàn tí wọn kó fún ni wọ́n lò lọ́nà ọ̀bàjẹ́. kí ni ò sí nínú ilẹ̀ ẹ sọ fún wa ni inú ilẹ̀ ni wọ́n ti ń wà gbogbo ohun tí ó dòwó tó ń jẹ́ mahadin tó ń jẹ́ minerals inú ilẹ̀ yìí a fi olúwa ní kílẹ̀ tó fẹ́ kí n ṣe. ó wá ní mo wá ya nàìjíríà nílẹ̀ tó yàtọ̀ nínú ìlú tó lépo tí wọ́n jẹ́ ìlú yìí nìkan náà lè ti fi ti nǹkan bọ́lẹ̀ láláì gbìn tí ó sì máa wù. abẹ́ ìrètò sàtíà fún nàìjíríà ọlọ́run wá ṣètò tó dáa ó kádàrá tó dáa ó ṣètò tó dáa fọmọ nàìjà àwa níjọba tí ó pin fún kálukú. káyọ̀ tó wá dáa á níjọba rere níjọmọ́ kí wàá lójúṣe ìjọba gidi kí ló yẹ kíjọba gidi ó ń ṣe kádàrá ni ó dání àbíjọba ni ò dáa ṣèjọba ni ò dáa ni ṣèlú ni ò dáa ni àbíjọba làá ò ní. ẹjẹ́ àjọwìn ṣé kádàrá ni ò dáa ni àbáyé ni ò dáa ṣé kádàrá ni ò dáa ni. à ń bí wọ́n.